ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run a fi ọpẹ́ fún ọlọ́run fún ọ̀sẹ̀ tuntun mìíràn tí ọlọ́run tún mú ojú wa rí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò rẹ̀ lórí ayé mi àti lórí ayé ìwọ tó ń gbọ́ mi pàápàá jùlọ lórí ìdílé rẹ mo gbàdúà lórúkọ jésù ààbò ọlọ́run kò ní ká kúrò lórí ayé wa lórúkọ jésù kristi ti násárẹ́tì nínú ọ̀sẹ̀ yìí ọjà onípòsí kò ní tà nínú ilé rẹ bí o ti ń gbọ́ mi ilẹ̀kùn àánú olódùmarè kó máa ṣí fún ọ ilẹ̀kùn àánú ọlọ́run yóò ṣí fún ọ lọ́sẹ̀ yìí wàá rí àánú gbà àánú ńlá ọlọ́run yóò fi ṣiṣẹ́ nínú ayé rẹ yóò ṣiṣẹ́ nínú ilé rẹ àánú ńlá ọlọ́run yóò ṣiṣẹ́ láyé àwọn ọmọ ẹ àánú ńlá ọlọ́run lórí ìṣòro táyé mọ̀mọ́ yẹn àánú ńlá ọlọ́run yóò sọ dògo lórúkọ jésù olùgbàlà ni mo súre fún ọ láàárọ̀ yìí látòrí òkè agbára ogun ayé ò ní borí ẹ ìwọ tó ń gbọ́ mi yẹn ogun òkùnkùn ò ní borí ẹ ní gbogbo ọ̀nà rẹ lórúkọ jésù olùgbàlà ogun amọ́niṣe ni àfàìmọ́niṣe ni aṣenibánidárò lórúkọ jésù kò ní borí ayé rẹ bíbélì wípé ìwọ ó máa lékè ṣáání lọ́sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kò ní sá ọlọ́gbẹ́ ìkorò kò ní sá ọlọ́gbẹ́ ìbànújẹ́ wàá máa lékè ogun gbogbo ìrànlọ́wọ́ ńlá ọlọ́run yóò dìde fún ọ lọ́sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run gbogbo ìdènà ire níwájú rẹ iná ọlọ́run run dànù gbogbo májẹ̀mú ibi lórí rẹ lórí ilé rẹ lórí ọ̀nà rẹ lórúkọ jésù olùgbàlà ọ̀run sọ bàjẹ́ lónìí lórúkọ jésù ó di bàjẹ́ lónìí àṣẹ ni èdìdí ni gbogbo májẹ̀mú ibi lórí rẹ lórúkọ jésù ọ̀run bàjẹ́ lónìí ẹ̀gàn ayé rẹ dògo lórúkọ jésù ẹ̀gàn rẹ dògo gbogbo gbèsè tó jẹ́ ọlọ́run yóò bẹ̀ san lórúkọ jésù olùgbàlà ni mo wí ọwọ́ tó ń dí ire rẹ lọ́wọ́ ọwọ́ tó ń dí ẹ̀rí rẹ lọ́wọ́ lórúkọ jésù ọwọ́ náà gbẹ dànù ọwọ́ apanilójú nínú ayé rẹ lórúkọ jésù ọwọ́ ogun ìdílé ó gbẹ dànù agbára àjínde ó gbẹ dànù gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ wà lórúkọ jésù ọ̀run gbà fún ọ láàárọ̀ yìí ìwà láàyè ọlọ́run ó gbà fún ọ ọ̀sẹ̀ yìí yóò pè ọ orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ́ fún rere lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí ò ní jẹ ìkorò nínú ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ nínú ọ̀sẹ̀ yìí ò ní rí bí lórúkọ Jésù olùgbàlà èso àti àmọ́ ogun rẹ̀ kò ní bọ́sẹ̀ jẹmọ́ ọ lọ́wọ́ ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi fún ọ ìbùkún Ọlọ́run yóò jẹ tiẹ̀ lọ́sẹ̀ yìí ò ní rí ò ní ire àti àánú ọlọ́run lórúkọ jésù olùgbàlà yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí wàá rí ojú rere ọlọ́run wàá rí àánú gbà ògo ni fún ọlọ́run lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo tó ń wò tó dàbí ìṣòro nínú ayé rẹ ọlọ́run tí ń jẹ́ ìmí ni ó gbògo lórí rẹ̀ lórúkọ jésù wàá ní ẹ̀rí wàá sọ ọ̀rọ̀ ẹ̀rí ògo ni fún ọlọ́run jésù olúwa wa fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn tí o fẹ́ tó fẹ́ràn tó sì fẹ́ kí ibi ó bá bó ti ń ṣe bẹ́ẹ̀ yóò dára fún ọ ní orúkọ Jésù bákan náà ni mo sì tún kí wa ní orúkọ Jésù Kristi pé àkú ìdòdìmú àkú ìfaradà àkú ìmúrasílẹ̀ fún ìyípadàbọ̀ Olúwa wa lẹ́ẹ̀kejì lórúkọ Jésù nípa orí ọ̀fẹ́ a ó bá Kristi jọba a ó Jésù Kristi olúwa wa àmín.